يأمركم بالسوء والفحشاء والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعلى آله السلام fáyọ́ bàbá pẹ̀lú ọkàn tó bá wa ọ̀gbẹ́yẹ àti bí àtẹ̀yìn ọlọ́run wa ọ̀gbẹ́yẹ o má jẹ́ pé táwọn sọ tọ́mọ wa takò táwọn sí àbí táwọn sí náà yóò máa takò táwọn sọ lọ́mọsí àsọwọ́ mi á jẹ́ àwọn ọ̀gá orí ńlá ni tábúrò mọ́ra wọn lè tó gbogbo gbà pé mẹ́gbẹ̀ẹ́ ti àgbàdì tí ó sọ àdọ́ta rẹ̀ má fi á jẹ́ àwọn ìsọ lè fi náà fi jẹ́ ayé òye wa náà fi jẹ́ kí àjọṣe àwọn àti náà fi ti kọ́ bàjẹ́ lọ́jà kúrò sọ rẹ̀ ìdẹ́gbọ̀n wọn wá fi ilẹ̀ ìtàkì wá kọ́ lọ́wọ́ wa mọ́ṣá àbálẹ̀ gbọ́dọ̀ bí a ṣe ń fẹ́ lọ dákun mọ́tò jẹ́ ọjọ́ pé tí ò máa ṣe báyìí náà àtàwọn àti ẹ̀dá àtọ̀wá lọ sí déédéé níjọba ìkíyàmà níbi àìlè gbà kankan lọ́dàkọ̀ sọ wá bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim jama'a ojú à ń bá bọ̀ ó ní àwọn àdájọ́ tí ó padà máa ṣẹlẹ̀ lórí tó ní bá ti pẹ̀lú klóní klóní àìsí ìgbọ́yé tó àwa sàlàyé pé klóní gan kí là ń pè bẹ́ẹ̀ kí lọ́rọ̀ àwọn àwa lórí ẹ̀ ẹni tó bá ti bẹ̀ jáde kí ni ìdájọ́ jíjẹ rẹ̀ nínú ẹ̀sìn wa hánà dín ẹ̀sìn táwọn wọ̀nyí kò sí mustajib ìdàpẹ̀jẹ̀dẹ̀ ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ jáyé lẹ́nìí wà láì Islam ọ̀dà bẹ́ẹ̀ ìsìlámù ọ̀dà bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ òsìkò ọ̀nà yẹn lẹ́nu sọ̀rọ̀ lẹ́nu wà láì àwọn àpá wa tí wọ́n ti kọ tíà lórí àdáàbò sèrèmẹ́rì àdìjọ̀wáì tàbí àkáàbò ìjọ̀wáì lọ́nà ọmọ ìyàwó yìí ìdájọ́ wo ló fi kó ìlú èwo ló tu rẹ̀. ipa onímú pẹ́sìn orí orí fún àfẹ́sìn wọ́n sọ̀rọ̀ yẹ kò sí lẹ́yìn ọ̀sán sọ́lá tóní náà kò sí bí ayé ẹ̀sìn tàbí ńlá èyí tọ́jọ́ lọ́kẹ́ wà. kílónì a máa wá mílíọ̀nù nàbàtà láti di irúgbìn ìwéko tàbí nílò àyàwó náà kọ́ wá láti di ẹran omi ẹran omi tàbí láti di èèyàn kí náà ló ń tà lé pé òun náà ni kí wọ́n lọ rí mú sẹ́ẹ̀lì láti ara kí wọ́n wá lọ tà ọ́ kádà lórí ààyè ibi tí ọlọ́run ọba fi wìrọ̀síyà ìjẹ́ ìjẹ́ ìwọ̀n nǹkan ìjẹ́ di nǹkan gẹ́gẹ́ nínú ìmọ̀ ọlọ́run ààyè ibi tó wà kí wọ́n sọ di rẹ̀ wọ́n wá yọ jáde wọ́n yọ síta. bákan náà ìran abo kan míì buwáyé pọ̀ tiẹ̀ náà ẹ̀yìn rẹ̀ títa kọ́ pàdé tọ́lọ̀ fi ń sọ di ọmọ wọ́n lọ wọ́ọ̀ náà jáde kí wọ́n wá lọ sọ́ọ̀dì ibi tí kìnnìkejì wọ́n ń gbé bóòlù ṣe máa ń tutù bóòlù ṣe máa ń gbóná ó wá pákéjì ẹ̀ sínú gíláàsì kàtà bí wọ́n yá inú kalò ní àwọn méjèèjì jẹ̀rọ mú nǹkan ìlọ́dọ̀ rẹ̀ ìgbégun tí ó wà ní bọ́lọ̀ ń ṣe gbé nǹkan tiẹ̀ kalẹ̀ ṣùgbọ́n nínú fífi ọlọ́jẹ́ máa ń jẹ́ kọ́ bàbá lọ́pọlọ wa o wọn ò dá yẹn o wọn ò dẹ́ranko wọn ò dẹ́já o wọn ò dá nírúgbìn kó o sì dá ní ewé o nítorí jẹ́ ń gbé gbura wọn yìí sáà ní ẹsẹ̀ kálá ìmà tọ́lọ̀ ń fi pamá ìmà tọ́lọ̀ ń fi pamá sí pọ̀ tó bá ṣe wí wà lẹ́yìn tọ́lọ̀ ń fi pamá sí pọ̀ ìtìṣàpẹ̀ àwọn ọmọ ìṣẹ́jú ojúmọ́ ìdáyà ọlọ́run ọba yóò gbọ́dọ̀ bí ṣe ìgbìyànjú bí wọn fẹ́ẹ́ bá kékeré ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ o yọkọ ló bí ṣe ẹ wọn ló lọ sí bá nípa náà sáré pé wà mí lè ṣẹyà pé mẹyà kò sún nílà gọ́ọ̀sọ̀ lẹ́yìn lárúbáwá ó ní kéèyàn wọnú gbòòdò lọ láti máa wá tọ́lọ̀ ń fi pamọ́ nínú tí yóò sì lórílẹ̀ ọlọ́wà ni kọ́dà bẹ́ẹ̀ nù àwọn àjẹ̀nù tí ó ń sá àpò àdéjù rẹ̀ mẹ́yìn mẹ́yà kò sóhùn làwọ̀ àti ẹ̀ lọ́ọ́ máa ń bá fún àlúùlù sáàlì omi. asúnjẹ àwọn ẹ̀dá Russia gbé gangan owó ẹ̀ka wọ́n ń lo eléyìí láìsí ìtàǹsọ ìgbóyà nǹkan bíi kankan nínú eighty early ayé sókè nígbà wọn gbé nǹkan ìbò de gbogbo ara rẹ̀ bí ìpẹ́pẹ́ lè ọ̀wà àti ọmọ èèyàn ọwọ́ àti ọmọ èké gbogbo gíga ló fẹ́ lọ ṣùgbọ́n gbogbo ara rẹ̀ pẹ̀pẹ́ ẹja ní ìpẹ́ lára rẹ̀ ọ̀wà àti èdè ìjọba sọ sí òde sọ. bóòlù ẹ̀sẹ̀ lórí ọláwọ̀ ti gbórí ilẹ̀ yìí bí parọ́ náà tàbá mọ́. jọ́mọ̀ mùsùlùmí là wá ẹ̀mẹ́jẹ̀ kọ́ wà wá kó nínú kìtàbà ti súnà. ogun ló dé wọ́n pa àwọn jẹ́ ọlọ́dọ̀ àwọn gẹ́gẹ́ báwo bí ó dùn láti rọrùn ọ̀sà wọ àwọn bọ́sí ló rí ẹja jẹ́rẹ̀ ní ìkọ́sá sùn tó ti bára wọ́n ti bára wí. ẹni tó gbé jọ́ náà lọ́wọ́ òun rí tí ń sa àwọn ọmọ ẹja wẹrẹ jẹ lè wọ́n pé ẹ̀fọ́ òun lẹ́wọ́ wọ́n làwọn ò lè fi ọ lẹ́wọ́ ó dà kí ni kó òun ṣe fi kẹ ìkòlù ń lẹ ọlọ́run lè fi ọ lẹ ó dà ní ẹjọ́ òun sọ̀rọ̀ tó ti lè tí a bá kó òun lẹ rọ́ṣíà ọkọ̀ o agbára yóò ti lọ o tí a kọ́ lẹ́yìn kábàá sẹ gbogbo tó ti zọ ọlọ́run sì pè kó sí déédéé tọ́lọ̀ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ tí ó bá ti kàn bẹ́ẹ̀ mú omi wọ́n gbé iye mẹ́ta òótọ́ ni yọ̀ọ́ ní ara èèyàn láti dúró sókè yóò lára ẹja sísàlẹ̀ ebi báwo èèyàn náà ṣe ju oríṣiríṣi ìran yìí ìran ìlú yàtọ̀ ìran tí wọ́n ti rú ìran kọ̀ọ̀kan mọ̀ náà tó yàtọ̀ ìran ìlú ni pé kárí ìran ìgbẹ́ ah! ọmọ tó kú làárẹ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ ẹnu bí òkú rẹ̀ nínú ayé lọ ọmọ àkàrà làárẹ̀ ọmọ àkókò rẹ̀ tí ó bá jí mi lójú oorun báyìí tí mo wá lè yẹn wọ́n mi lè wájú mi tọ́mọ ethiopia bá mi láàrin wọn ìní ṣe ìní ṣe báyìí báyìí ìbò bóde mi. áfíríkà ní lọ́jọ́ wa o ṣùgbọ́n ṣẹ́kìlì wọn bí ẹsẹ̀ máa ń dúró yàtọ̀ kọ́sọ́rọ́ èdè wọn ò jẹ́ èdè ìdíyẹ̀lẹ̀ gbọ́lẹ̀ méjì bẹ́ẹ̀ ni mọ̀ pé èdè ìyàtọ̀ láyé bí ìgbà tí wọ́n bá ń tí wọ́n bá lu tangara tán takara bàtà arakẹtẹ arakẹtẹ arakẹtẹ lọ ẹ ta bọ kaba o ẹ ẹ ẹ yẹ tó yà bá tẹlẹ bí láyé ọmọ yẹ kó dúró wàlẹ́ yẹn tó wà lẹ́yìn wọlé. wàlẹ́ yẹn kódà ibi. àtọkalẹ̀ lù wọ́n báyìí sẹ́yìn. díẹ̀ díẹ̀ ẹ mi jẹlẹ. ṣé ẹ sì rí ẹ̀yà kan kó fẹ́ fẹ́ ẹ̀yà kan lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó bá fẹ́ lórí tó bẹ́ẹ̀ lọ́kọ̀ kó lọ́wọ́ kó lé ọlọ́run lọ́wọ́ wàlẹ́ ìlú tó ń fẹ́ òórì kùnrin rẹ̀. wàlọ́ọ̀rù ọ̀lẹ́ àwùjọ máa ń yóò bá lọ kọ́ farabalẹ̀ bí o bá dẹ̀ ọ̀lẹ́ àwọn yóò bá bọ́ fọ́ ìdáwùjọ lọ ní tí ó bá ti súnmọ́ yàn èyí rí dáadáa ni ló kó bá la ọwọ́ bí bá ti jìnà sílẹ̀ náà rí ìdí ń tàwọn mẹ́rin. ṣé o pé ẹ̀yà àgbẹ̀ yàtọ̀? àwọn wáìtì náà yàtọ̀ àkíríkà yúróòpù pàtàkì germany dára wọn àwọn germany lè àwọn landry lè canada bẹ̀rẹ̀ yàtọ̀ sí amẹ́ríkà bẹ́ẹ̀ ni lọ́wọ́ rẹ̀ òsánà òsánà òsánà láti kò síbi tẹ́ẹ̀tì egyptian sáàdì dáwà kó tóbi wọn kó tóbi wọn ṣé ẹ mọ̀ pé ẹ̀yà ni a àyàtọ̀ méjì ṣùgbọ́n fún wọ́n ti tó jáde nínú ẹ̀yà náà tó yàtọ̀ ìdí jáde nínú ẹ̀yà ni pé àwọn eléyìí o ọlọ́run dá wọn kí wọ́n má rìn náà àwọn eléyìí o ọlọ́run dá wọn kí wọ́n má lè rìn àwọn eléyìí o ọlọ́run dá wọn kí wọ́n má lè fi tí wọ́n ìgbọ́ràn ṣé àbàmì làwọn gbọ́dọ̀ fún wa wọ́n yẹn sábà ní bẹ́ẹ̀ lẹ́nu àwọn ọ̀rẹ́ kan náà kí lè rí wa ẹ̀rọ bìrì òjò mọ́ra ẹ̀ adamu Androfi. Androfi. jẹ̀mọ́ra bá a ṣe nù tá a bá wá bọ́ọ̀nù odò tá a wá rí in tó ní ẹ̀yà èèyàn sókè tó ní ẹ̀yà sísàlẹ̀ ṣé ẹ̀dá yẹn yàtọ̀ sí tọ́lọ́dá ni ẹ̀dá ọlọ́dá ni. gẹ́gẹ́ bí àwọn náà ń bẹ lókè pẹ̀ àrí èèyàn tó jẹ́ wípé láti ìsàlẹ̀ rẹ̀ dédòdó rẹ̀ ẹ̀ lè mọ wájú yàtọ̀ sẹ́yìn irun gbòòlù tí èyí tẹ̀rù kéke látòkè ọwọ́ abọ́fo kọ́dà kò ní olórí olórí bẹ́ẹ̀ kí wàá lè rí wa ọlọ́mọdé sọ̀rọ̀ sọ́tún àná àná ó ní أعوذ بالله من الشيطان الرجيم إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير ولا طائر يطير بجناحيه إلا أمم إلا أمم أمثالكم ما فرقنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون ọlọ́run ní wàá bá mi dá bàtìkì àrùn kò sí kẹ̀kẹ́ kí n dábà kí n gaba ńlá kúrò lọ sí lọ́wọ́ yìí wọ́n ní dábà wọ́n ah, dábà ni o jùwọ́ yìí bá kìkì tí ń lò yìí kó sì fi ròyìn lẹ̀ fi àrùn kò sí kí ròyìn lẹ̀ báyìí wàlá tọ́ ìrìn yẹ̀fíìrù yẹ̀rẹ̀ kàì tàbí kẹ̀kẹ́ tí ń fò pẹ̀lú yẹ̀rẹ̀ méjèèjì tí ó bá ń sàrẹ̀ ẹyẹ inú wọn lé sí náà wà. ooo dẹ̀lílù wà o inú wọn náà wà ọlọ́run ọ̀wá sọ fún wà láàpọ̀ yìí àti ogun tí bá máa kó bíjà dẹ̀rẹ̀ kàì ilà wọ́n mú àbúkálùkù àfi kọjá wípé. ikọ̀ kan ní ìrẹ́ kan ní bí ẹ̀yìn náà gbọ́dọ̀ sí iye wa ká lẹ́sùn ọlọ́run dá ọkọ̀ gbogbo jírí lórílẹ̀ àbí ọdá ọkọ̀ ẹ̀yẹ ó sì fẹ́ kílíà ìtọ́lágbára fún wa láti mọ ìmọ̀ náà ẹ̀dá rẹ̀ níbo wá ní ẹ̀dá wa. jẹ́mọ́ gbogbo olè ọlọ́run mélòó ló ní kó bẹ́ẹ̀ na bí sísí abẹ́ omi abẹ́ ilẹ̀ kí lómi wà ní àbí òkè ilẹ̀ náà lómi tó wà na ajẹ́ wípé ọlọ́run ti dá akọ sí bẹ́ẹ̀ omi náà bí ti bá rí kọ́ta akọ pé pẹ̀lú ilẹ̀ torí pé omi náà lómi wà. ọ̀wọ́n ní kíndà àwọn ọmọdé mùsàlùkù gbọ́ngbọ́n kẹ́yìn náà ẹgbẹ́ ìjọba ọmọ yìí o bẹ́ẹ̀ kíndà náà yìí o ń bẹ́ẹ̀ nù wọn tó yẹ pé tọ́pọ̀ nìyẹn. èyí náà ní dókítà tó máa ń tọ́jú yín dókítà bẹ́nu àwọn náà wà kí ẹyẹ kó ń di ìsìn ẹ máa wá sọ na dókítà ó dè. ẹnjìnìà bẹ́nu wọn. àbúbọ̀ fọ́ wà ní ìlú. geologist wà lọ́wọ́ ọmọ fẹ́ náà geologist fúlàní tí wọ́n bá lọ tí wọ́n lọ wúdúwúdú ọmọ sọ́ọ́nù bíi bàbá wípé ògbẹ́ngbà wo èèyàn pọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀jì àdúró bí bàbá ìbẹ̀ irin bíi mẹ́lì kan sí àákan omi ń bì kan yóò sì dùn yóò wù rẹ̀ báyìí yóò wọ́n máa gbẹ́ bí. tààlì yẹn nínú àwọn ẹranko yìí bóòlù sáàlùkù aláwọ̀ èèyàn kan nù yẹn tọ́jọ́ wípé alárìnká ni ẹ ṣé wọ́n ti wà lára ìwọ́n máa pariwo ni. jàmbá ẹja pé òkú wíwá o ó ti sàbá o gbogbo ọjọ́ ti dàrú ẹjọ́ o ìbẹ̀rù tiẹ̀ ṣé bẹ̀rù yín náà tó rí bá wọn ah, ṣe lọ sí ẹgbẹ́ táwọn ìbá fọ àwọn èrò ìdáhùn ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ وحشر سليمان جنوده والإنس والطير ويدعون حتى إذا أتوا على وادي النمل قالت نملة bẹ́ẹ̀ bá lẹ ẹni baálẹ̀ ẹni pẹ́sẹ́ǹtì ẹni gómìnà tí kébà fi epo náà pẹ́sẹ́ǹtì wọn ẹgbẹ́ baálẹ̀ wọn. oyin rèé bàbá ilé wọn bí ẹ ti ṣe agbára wọn ó ní agbára pọ̀ bí yàn bá kaba yìí ọmọ ìgbìmọ̀ nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ àwọn kan lẹ́nu ti ṣiṣẹ́ wọn. ẹ̀wọ̀n lẹ́wọ̀n lẹ́wọ̀n lẹ́wọ̀n sọ ẹ bá àtàwọn ẹ̀sìn bọ́ yìí wọ́n tẹ̀ ẹ́ sáwọn wọ́n ò sì dá o ọlọ́gbọ́dọ̀ wà tá a kéré kéré wọn wọ́n ọ̀mà jẹ̀mọ́ra tí àwa bá gbọ́ yé wípé ìbẹ́nu ẹranko táwa lè fi sí ẹwọ́n bá tẹ́kẹ́rẹ́ tó tá a lè fi sátẹ̀lẹ́wọ̀ wáyé yóò mọ̀ wá ké ọ̀fọ́ àfimílẹ̀ àtìgbọ́ yóò mọ̀ wá sáré níbi àtẹ́lẹwọ́ yìí kó tó rìn láti bíi débi bí ìgbàtí àléyìn ọmọ afẹ́ láti bí lọ japan sí lórí lára rẹ̀ ìjọba ìpínlẹ̀ wà láǹbẹ̀ nú ẹ̀dọ̀ ọlọ́run tó lè sàwádà rẹ̀. títà pẹ̀lú ìbẹ́mọ̀ náà o. Òbámu náà sáà lùkù. Ẹ̀rọ ta ni ọmọ afẹ́ láti ẹ̀kẹ́ ṣe gẹ́gẹ́ ní àmà gàpá. Ta ni kidnappers bó ṣe wà ní ìbẹ́nu rẹ̀. ìran àtàkàn bẹ̀ ní ìdòwúrẹ́ ní gbẹ̀yàn. èèwọ̀n dùn lẹ́gbẹ̀ẹ́ bíi pé ibi orí ọ̀sáwọ̀ yóò gbé láyé. a lọ máa mẹ́ja ní odò yóò kó omi ìsẹ́lọ́lọ́dá yóò bá fojú owó ètò ṣéèdì kìtàbà kẹrìnà ni. ilà ọmọdé kàṣáyé o jọba ẹja lọ wo ilé ayé àwọn kan ẹwọn ní àti kù tẹ ẹ bá dípẹ ní ẹbí bára tì ẹ lọ wo ní ẹnà. bàbá náà kiri kàkà kọ́ńtà lọ́wọ́ ẹ lọ́wọ́ wo goc kiri bàtà kan ẹnu ọkùn kan bí ẹni fọwọ́n ti kú wọ́n lára àwọn ará ọ̀dùn náà tẹ́ bẹ́bára kì ìyàwó sọ́jà ọmọ sọ́jà ẹni ọwọ́ wa jẹba dáàsùn àwọn ọmọ lọ́wọ́ ọmọ kòkòrò ọmọ jẹ́ pé pàṣẹ lọ ọmọ jẹ́ pé bọ́ ọmọ lẹ́sìn lọ́wọ́ ọmọ gbáyùn ọmọ gbáyùn ọmọ lọ́jọ́ ìjọba orúkọ ọmọ orúkọ ìjọba bàbá bá wọn ìyàwó sọ́jà bàbá wọn sọ bàbá bá ṣe kankan yóò tó bẹ́ẹ̀ wọ́n ní àǹkà tí ń dúró lẹ́nu rẹ̀ kò jẹ́ kí ti pé ìtàlẹ̀ amẹ́ríkà yẹn òsìkú rẹ̀ lọ́dún. àti gbé kókó bá ti mú wọlé ẹ̀yìn ló jẹ nìyẹn wọ́n sọ. tó ń bí àwọn kan ti bẹ̀ tí ò lè dá dúró. gba àwọn ará tó gbalẹ̀ wọn. wọ́n wá ń nà kan àwọn àlọ́ òbí ọlọ́pàá ti bóòlù ìkẹtẹ̀ ni o wọ́n dé sọ́jà àtijọba wọ́n sì kúra ń báyìí gbogbo bẹ́ẹ̀ tí ń fọ́lé o lẹ́ẹ̀mọ̀ kàn wọ́n lọ́kọ̀ọ̀kan ládùúgbò wọn kọ̀ọ̀kan títí títí tẹ́ẹ̀sì wá dọ́dọ̀ àwọn kan orí wọn tóbi dára lọ sẹ́ẹ̀sì tóbi ẹ̀ ẹ̀ ní rí kẹ̀kẹ́ tí ọ̀dọ́ wọn bẹ̀. ní ìmẹ́lẹ́ tí kò lè tí a bá fún yẹ̀yẹ́ lọ́sẹ̀ jẹ̀ ní. àwọn ẹ̀jẹ̀ tí kí dáyé bọ̀ wàlá yóò fi ẹ̀jẹ̀. ẹ bá fún àwọn eléyìí wọ́n tẹ́lẹ̀ wọ́n fún fún òkú ni. ẹ jà ẹ jà lọ́bi ó kù ní. ẹ jà di rẹ̀ báyìí wọ́n yìí lọ sí ibi tó kí. àwọn èèyàn ní sọ́ọ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ lọ jọba wa. díẹ̀ díẹ̀ lẹ́yìn wọn ẹ wà káwọn kan wọ́n kò rí ẹ wà débi bí ẹ lọ nínú náà àwọn yóò ńlá fọba ní òun jìbò ẹ dàn nígbà ẹ̀ bá wá débi tó bá ń gbé wàlẹ́ ìkó tó wá dá pálásì lórí nínú ọ̀kẹ́lẹ́ wo wọ́n dálé sí ẹ̀kọ́ wàlẹ́ ìmọ̀ àkọ́tẹ́ kọ́ wá tó bá fi ibi tí àtọ́jú ọmọ ẹ̀bà wọ́n lọ́wọ́ ẹ̀ bá fi inú ẹ̀ jẹ̀mọ́ làákẹ́ ìwọ wá ní bẹ́ẹ̀ fẹ́ dà wọ́n wá sọ pé kí ogun kankan ọmọ bá àdọ́wọ́ rẹ̀ kára ọmọ bá ní kí wọ́n lọ lọ lé e kan fún ibi tí ọba lúkẹ̀ gbé ọba ti gbé ara ọwọ́ ajé pẹ̀sán ni wọ́n gbé <laughs> tí a bá bí dáná rẹ̀ kò àtúbà ọmọ ẹ̀rọ ìdọ̀bọ̀ mi pọ́sàdé ọ̀sán mo di kankan kan mo di kan lónìí mo jẹ́ tegoteego mo jẹ́ ilé ọba mo dolú gbólónìí ta ní ọkùnrin ó di ìpè wà kó wọn máa tọ̀ lánàá. mi ti wá ń ké pẹ̀jẹ́ olùkọ́ kẹlẹ́. wọ́n mú un bá lùkù abẹ́wò sílẹ̀ bára ẹ̀rọ lè kán. jama'a Allah subhanahu wa ta'ala ọbẹ̀ yìí mọ̀ ní. ìwọ bẹ́ẹ̀nu àwọn ẹranko yìí ti ń jàdọ́dẹ́. ìṣe yìí ó tiẹ̀ lọ. mo fẹ́ dà kọ ẹ èyí agbọ́dọ̀ bí ẹ bá jẹ́ mọ́ni lọ bí ẹ bá jẹ́ jẹ́ ìrẹ́kánú rẹ̀ jò ní ìrẹ́kánú kiri o gbàrọ̀rọ̀ àdọ́bàrọ̀ báyìí lọ́yìn àná bí ìgbèyàn bá ń fẹ́ táyà bí tù ọba ti kí oyún báyìí yóò múra oyún ó dùn lójú kan láàrin tó dúró tí kò tó yẹ pé ọgbà pẹpẹ sára ẹrì pa ọba tó wọ kínní bàbá yìí tó gba pẹpẹ ẹ má lọ bá wọn. ní ilé ọkọ̀ tí wọ́n pè nù. bàbá fòfò ṣé wàá tó jẹ́ kó wọ́n ìjà òkúlù ẹ̀ lọ́nu èèyàn mo ti fi rọ́bà pa láì mọ ìyìnbá. lọ́mọ tó wá lójú bàbá wa ìbá ìrọ̀ ṣọ́ ọ̀gbọ̀n ayé àtúnbí náà ayé àti ilá ìmọ̀ nínú àwọn ìmọ̀ ọlọ́run lórí àǹkà àti wàhálà lórí ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n wá dé pẹ̀lú pàrẹ̀ kan inú ni àárẹ̀ ti dáwọ̀ láàmú tájú pé ó wọ́n lọ dọ́kítọ̀ wọn dókítà wa bẹ fún wa pé ẹ ti lu ara ẹ̀ bóòdì ìlàjì tá a lè ṣe fún yín tẹ̀ bá lè mú mọ́ra àwọn ìyá insha Allah ta'ala bàdékè ní ọlọ́ wa lè wà ní kíni omi nìkan báyìí ilé ẹ̀ máa mọ̀ fún kọ́ọ̀tù tèmi. Ah! kíni ìdíje bàbàdégbà wọn bẹ̀rẹ̀ wọlé wọlé wọn wá ń tíráwù ní ti gbàgede lọ bí kéèyàn máa ti. Òṣogbo lu èkó kọ́ wá dúró ní abẹ́bíríjì wo mi bàbá ní ìta àfi wúlọ́lọ́ wà lọ́sẹ̀ bíi pọ̀pọ́ nígbà tí ọkọ̀ òtò tó sí ibi bíi bẹ́kìrì yẹn lọ́kọ̀ ti dúró ah! nígbà tí ọkọ̀ kìíní ìta sáwọn á ah! bí ẹ pé oúnjẹ àjẹsẹ́ fẹ́ràn lè jẹ bàbá ní fàtàhà báyìí mo tún mọ́ra náà ó ti bèèrè lé sẹ́ẹ̀dì omi jẹ́ wọn bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ìyẹn ajá fa ajá bínú kálọ̀ sínú tí a bá àfẹ́yìn àfẹ́yìn ìbámi záàbí. tàbí àkpàrù bìláàdì tàbí mo fẹ́ lè jẹ́ àbámọ̀ ákìrì ìmọ̀mù zábí láti mọ̀mù hákìrì gbàrí wáyà yìí nínú àti ọ́ àkọ́rọ̀ rẹ̀ tọ́sẹ̀ rẹ̀ ìmọ̀mù zábí ẹ̀rù gbùsánù rẹ̀ pé ìtàn ọ̀fẹsẹ̀ múlẹ̀ ni o wọ́n ń pè obìnrin kan ní rọ́ṣmọ́tù bíntu Ibrahim rọ́ṣmọ́tù bíntu Ibrahim. ogun àgbàlú kí ìlọ́wọ́ ìlú wọn lójijì ìlú ìsìlámù rẹ̀ wàzáwùtò àmìjà ọkọ rẹ̀ kiri gbẹ́nàgbẹ́nà ní kápẹ́tìrì lẹ́sẹ̀ bíi kí awa lọ́jà kó kọ́ wa wọjà lójijì tàbí bá a ti wà yín lọ́dún yìí káàkó kàkó bàdé láì ní ẹnìkẹta gbàgbé láìpẹ́ nìkan wọ́n máa ń sí bẹ́ẹ̀ jọ láti gbàgbónú lọ́yọ́ yìí wọ́n wá pa mùsùlùmí dáadé lọ wà záwòjú ha ní mọ̀tòkì ọkọ̀ obìnrin wà wà náà kíkẹ́ ni o tí wọ́n pa kò náà ti pọ̀ lẹ́yìn aláyé náà ẹ̀mí ẹ̀dẹ́lẹ̀ rẹ̀ ìbànújẹ́ wa gbọ́ obìnrin ìbànújẹ́ ìgbé agbára wáyà ábìdá ọkọ rẹ̀ bíi ìdáná yìí orí ìpàdé ló wà títí títí títí ọba sùn lọ. fàyidàníyà bíi arúgbó bàyìnbọ́ nàkúnyà lọ́wọ́ rẹ̀ lórí ilẹ̀ kan ilẹ̀ yìí funfun lọ́wọ́ ẹ lọ. La ilaha illallah. olùwà lórí ilẹ̀ wọn líle sí àìbẹ́yì ojú tí wọ́n ta sọ̀rọ̀ kẹ́bẹ́yì ló bára wọ̀ kẹ́sí ẹ̀ pọ̀ kìkì ọkùnrin ni wọ́n di wọ́n jẹ́ jẹun wọ́n tàbí kété kò lé súnmọ́ wọn wọn ò sì pé ojú wa ti o náà gbé kó bí màdìlórùn dìde láàrin wọn ṣùgbọ́n òun gbọ́n tí ń sọ lọ́ọ̀kẹ́ òun sì mú tàn ó ń sọ pé à obìnrin tí ń bẹ lọ́ọ̀kẹ́ yìí bí ìgbàgbọ́ yá ó ní hájà sóúnjẹ táwọn ń jẹ yóò tẹ̀lé ẹ̀jà sí iṣẹ́ ilé yorùbá kí lọ ó sì di rí asọ́pọ̀ rẹ̀ ọlọ́wọ́ mú búrẹ́dì kan wá ó ní wàlọ́ ìwò kí ìlú kọ́lọ̀ bẹ́ẹ̀ nígbà rẹ̀ ó fòfò bẹ́ẹ̀ ó sì dùdú yín lọ lọ́ba fi ló lọ. farama akẹ́tù wàtàkọ́rọ̀ fi bákùnlé sọ̀rọ̀ nígbà máa jẹ bírèkì tán tó dúró sí pé ọlọ́kùnrin wa ń sọ wípé ìnàkì láǹtẹ̀jú rí wọ́n láǹtẹ̀jú rí bá dà yóò kí hádà látòdì lọ ebi ò tó pọ̀ ọmọ kọ́dà òbí ò tó gbé ọmọ. Ó náà báàlì ọkọ̀ mi ọkọ̀ mi ọkàn lajú èyí tó kù tó béèrè ìlú láyé látijọ́ náà kìí sọdún kan méjì mẹ́ta mẹ́rin mẹ́fà méje látijọ́ náà wọn ò rí kọ́ọ̀dù rẹ̀ pé ó jẹ nǹkan láì jẹ fàṣẹ́tẹ̀ ọba tó hà ìgbìlá ìròyìn ẹ̀ ti káàkiri gbogbo olù ọba náà gbọ́ ọba ní kí wọ́n lọ wọ́n wá gbogbo tó bá kà sẹ́mi ní wípé ọbẹ̀ máa fi ìṣesí kan gbá àwọn èèyàn kí wọ́n lè sọ ní ṣe é á òun rò bá mo sá lọ wọ wa lọ́ba ní ìwọ ní ọ̀sán fún èdè ńlẹ̀ olóògbò lọ́dọ̀ lọ́dọ̀ yìí tó kù orí bẹ́ẹ̀ ọ̀nà fa amọ̀rò bí hamsi ha lọ́ba ní wọ́n ti mẹ́lẹ̀ wàjẹ́lẹ̀ ń dà áhàdà umanari àwọn tó fọkàn balẹ̀ sí pé òun ò lè jàǹbá òun ò lè dọ́gbọ́n máa fúnlọ́ jẹjẹ lẹ́yìn ó fi hàn jì jọkìnrin jọkìnrin jọkẹta nígbà tí ń lo bí oṣù kan ọwọ́ ni wọ́n lọ fún padà ó ní kó yẹ kó o ṣe jìnnà rẹ kó o tó ń bá bàdá rẹ lọ ni subhanallah o tó ní tí wọ́n sọ àwọn afa wa ní ẹ brákẹ́tì kan téèyàn bá lè jẹ tí ń jẹ lálẹ́ jẹ náà lójú ọ̀ràn tí ì ṣe pé wọ́n fún lójú ayé tàbórí nǹkan àbótí ìdánilẹ́sẹ̀ yóò ti jẹ́ tí ò wá tọ́wọ́ di pé n ti ń fe bí pààyàn lára jẹ mọ́ oúnjẹ tá a máa ń jẹ yẹn mọ́ ṣiṣẹ́ kékeré dè nígbà tí ọlọ́run bá ní náà ni kéèyàn máa fi sẹ̀mí ṣẹ́rù rèé mọ́ mọ àwọn èèyàn ṣe pé oníṣẹ́ abẹ́kì ti o kọ̀lẹ́ kò ní tọ́jú bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́bi wọ́n pààlà ní tẹ̀bí márùn-ún kò lè rí nàmá. àwọn olórí ti fọ́ wà. mọ́ mọ́ bẹ́ẹ̀. ọlọ́wà kan bẹ ogún ọgbọ̀n bí ẹni tó fi àgbo ẹnìkan bẹ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ tàbí ya ń gẹ́mẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run yára ọlọ́run ẹ̀yọ̀ ẹlòmíràn máa gbọ́ ẹ̀kún èmi ọlọ́gbìn lọ́jà èmi àwọn gbọ́ ẹ̀kún. ṣé à ń bá mi bọ̀ jẹ̀mọ́ra sẹ́yìn pé tí wọ́n bá léèyàn sófò òní kọ́ mọ́ ní pẹ̀lú àjẹ̀ náà. lẹ́yìn ẹ̀yìn lọ. ilẹ̀ àwọn náà mùsàlù kù àwọn ẹ̀dá kan bẹ̀rẹ̀ ní ẹ̀yìn náà mọ̀ pọ̀ jẹ́jẹ́ wọ́n máa pèrè lẹ́jọ́ òtò ọ̀tọ̀ ọlọ́run bẹ́ẹ̀rí ẹ̀ gún na àkùbọ́gò ìgbín ìgbín burúkú àwọn kásìmọ̀ pé kèké yẹn ní jẹ́bẹ̀ẹ́. jẹ́mọ́ tí ìkàbòdò bá táyàn ẹ mọ̀ wípé òórùn rẹ̀ ti rún òtó oró tí ń rẹ̀. òórùn rẹ̀ wọ́n ní afẹ́kún sí wọ́n ní afẹ́kún gbọ́lẹ̀ sí. ṣé wàá máa mú. èyí mú bàbá. ìkàbòdò ìkàbòdò. yàrá tó ara jẹ́ fẹ́ báyìí wọ́n mọ̀ dúdúdú kan lọ bí ẹ̀ bá sàgbà kò sí ta rẹ̀. àwùjọ bẹ́ẹ̀ báyìí lẹ́yìn ẹ̀jẹ̀ ẹlẹ́sìn jẹ́ kò fọ́ọ̀gù pàtàkì báwo ejò nǹkan àbí ejò nǹkan àtúwọ́n ní zabur zabur yìí kóró rẹ̀ dúró akéèké lọ yorùbá wà lẹ́yìn zaburu ìran rẹ̀ tẹ́ ẹ bá wù lọ́ọ̀kan ń tọ́jọ jù lóyin kọ́ wá tó bí àtàǹpàpọ̀ mi sóyè tó jàmbúrúgbó náà ti rínú ó náà tó wá ní kọ́lọ̀kọ́lọ̀ níbi ìdí rẹ̀ báyìí nígbà tí ayò kí wá yí nǹkan báyìí lóró báyìí pẹ̀lú ìyẹ́ rẹ̀ náà ó tún tóbi tọ́lọ́pàá bá wa lọ ó burú lébi pé a ní ṣé ẹ̀mọ̀pá fún ní ẹranko kan ẹ̀ẹ́dẹ́gbẹ́ sọ́pá ní ní ìsìnkú ẹranko kan náà bá lù náà Ah, nínú rẹ̀ àwọn aládàkù aládàkù kan bẹ̀ tọ́bátá yẹ̀yẹ̀ lè èyí ó jẹ́ kú ni bẹ́ẹ̀ àdébí pàǹkọ̀ báyìí dúdú rẹ̀ dúdú mọ́ ẹ̀jẹ̀ gbogbo ẹ̀jẹ̀ yẹn ló ṣe jìnnà ojú kanu àtúwá ní alẹ́ akrobul ahmar red scorpion sòdí àyà ti di jù tọ́ba ta àpò méjì àpò ṣe strong tó yóò padà lórí ní seconds ní mínítì o wàlọ́ọ̀ì ní kù gbogbo orúurú àpótọ́ ta kò tí ì sí tó lò ju fifteen seconds lọ ibi jẹ́ do ní ìdíjẹ́ ti délé náà bó ṣe tóbi tó bó ṣe ní agbára tó àràkùnmí ah, ẹran sí ni ó ní àgbà méjì ní mo tẹ́ bá fẹ́ travel ẹ̀ ah níjọ tí wọ́n bá múra kọ̀mí táwọn èèyàn pọ̀ tá àpọ̀ báyìí táwa ráyò táwa rìnrìn tí òtútù yẹn kan wọ́n a máa para kọ̀mí torí ẹ̀kọ́ orí omi inú ẹ̀ wọ́n á gbé omi odidi àgbá kan wọ́n máa mú fún bí omi ọ̀sẹ̀ ọ̀sẹ̀ méjì tó ti máa tọ̀nà yóò sì wọ́n fẹ́ rakumi tọba bínú tán zabatu náà wọlé wẹ fún ṣùgbọ́n kí ìsábà àríbá àtọ́wọ́ bá fẹ́ fi jẹ àwọn èèyàn yá ó sì lè fọ tó ṣe dédé òkú rẹ méjì tí ó fò tẹ̀wọ̀n sóníyè a máa bùyànjẹ tó bá fi náà àwọn lè bùyàn lórí tí ó sì kú ìlàjì. Bárakàlá yìí wà. O ní pé mo ò ní fúnra mi ló jẹ lájẹ yóò. Ìjọba ti ṣe bẹ́ẹ̀. Ibi tí abọ́ orí ní máa wá kí yóò sì ní bí mo ṣe ti fi làkúrò yóò ti fi hàn lórí àfijẹ́ bá fẹ́ gbé ìrìn àjò yẹn mọ́ lọ fún lóúnjẹ yóò jẹ bá. eégún yẹn ó ti yóò dé sẹ́ pátápátá wọ́n máa ti nú ẹ̀ sí wọ́n dá mẹ́wàá wọ́n àdí oyè wọ́n tírì yóò ti àyè yóò lò kú ní ọ̀nà ràn ọ́ àyè tó ń tẹ̀bi ti pa ní ọ̀nà ràn ọ́ káfọ́dà yẹn kò lóore ìrẹ̀lẹ̀ kíkẹ́ tọ́lọ̀ ti sọ bá ń bẹ́ẹ̀ ní àtẹ̀yìn. ìgbà ní gbọ́yé tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. èèmọ̀tọ̀ wọ́n ní kí ẹ bá jẹ ràkúnmí pọ̀ ẹ lè débi pé èèyàn gbọ́dọ̀ òkú ìlú ní báyìí tẹ́lẹ̀ nítorí pé ànábì lọ́ba ní kílíà rẹ̀ wípé wà kú lè kọ́ sí ébólú ìpínlẹ̀ yìí kúrú àṣetọ̀ sí àpẹlára rẹ̀ àtàrí èsù yẹn ti dáa. ìbúdé ti bú dá o ìlọ́pàá jíjẹrẹ rẹ̀ sáábù àlọ́wà fi máa já tí èsì ìṣẹ̀lẹ̀ ń bi àgbò tàbí ìyàwó tàbí ewúrẹ́ àtọkọ ị na-esi fi kírun níbùjẹ wọn ti da da gbogbo ran àwọn tí wọ́n máa ń tẹ̀rà fún mi nù wọn wọn ò ṣe é mú lọ́rẹ̀. ìwà kí wọ́n wu ẹlòmíì bí ẹni wípé bí ìgbà tí ọlọ́run kò dákẹ́ dáa kìkì ẹjọ́ lójú kìí tó gbà tó. tí ọkùnrin bá ti di pé ó ti di pé tí ń wọlé yá sókè gàngàn gbà wò kìí ṣe tó hàn tẹ́ ẹ bá ń jẹ́ ràfún mọ́ jẹ́ dáadáa o mọ́mílákà náà mo sì jẹ́ kèrè bí tẹ́ ẹ bá ń jẹ́ ràfún mi ẹ mọ̀ wípé ntẹ́ ń jẹ ìyàtọ̀ sẹ́ni tẹ́ ẹ máa ń jẹ tẹ́lẹ̀ ẹni ẹ̀gbọ́n ẹ̀rọ débi pé àṣejúlé èèmọ̀tọ̀ wọ́n ní dọ́kùdọ́kù ti mẹ́lára rẹ̀ ara ẹ̀ wípé bí ràfún mi ṣe wà wàrà wàrà ẹ̀ ọmọ ńlá ká o. ọmọ pẹ bẹ́ẹ̀ bínú fíríjì a máa bàjẹ́. wàrà rẹ̀ yàtọ̀ fún àti màálù lọ́nù ọ̀rẹ́ ilà ọmọ àmfà ìkùn gbogbo dáìrí pátákó ra àwọn ẹranko ẹyẹ kan sáàtọ̀ gbogbo tí mo fi sí ọ̀dọ̀ yìí sẹ́yìn náà rí tẹ́lẹ̀ bá ti ẹ̀dá wọn mà àrí ara yín dókítà mẹ́nu yìí ara yín olùkọ́ mẹ́nu yìí ara yín jọ́sìtì mẹ́nu yìí ara yín àwọn ológun ìbẹ̀rù ìbẹ̀rù wọn. adájọ́ bẹ́ẹ̀nu àwọn náà lọ́yà bẹ́ẹ̀nu wọn ẹ̀jìnìà bẹ́ẹ̀nu wọn ní gbogbo rẹ̀ṣẹ̀ pẹ́ sí. ọlọ́run lọ síbẹ̀ jẹ̀mọ́ tá a bá wá bọ́ orí òkè ìpẹ̀gàn tá a lé àwọ̀ ẹ̀dá tá a rí ìlàbẹ́ ti gbọ́ àṣà yẹn yé ṣé ẹ mọ̀ pé ń táàkù ìlara ẹranko náà ti pọ̀ jù lọ. jama mo ń fi wọ̀ lọ́dún kan ọ̀sán ni mo wá gbé òǹkà ìkórè tóbi nígbà tí mo mú lókè wà láì ní ọ̀bà lónìí kan ní alihamudulilayi ọkàn mi wọn sọ fún mi pé ọlọ́run ló bomi lẹ́jà tí ò bá wà bomi kò sí kò sí jẹ́ bí ojú tí òrí náà ìní ọkọ̀ sí wọ̀ sẹ́wọ̀n náà pẹ̀lú lẹ́gbẹ̀ẹ́ fún náà ní kò sí mọ̀ pé ẹgbẹ́ kúrò dídó nígbà bá sì su sẹ́mi náà gbéwọ̀ kó sí ìrí gíga gọ́ọ̀dẹ̀ èyí yọ ọ̀rọ̀ ọ̀yọ́ dìbò lọ́mọdé ó sì wá jẹ́ pé ibi tí ó ti rí ìrẹ́ ẹja kẹ́sì ń bẹ jọba tí wọ́n bá lọ́mọ bí arámà jẹ́ntù ìyí tí ìfẹ́ rẹ̀ tó jẹ́ntù tó wọ́n máa ń pè ní ẹ̀la kẹ́nìkan bá lò mú ẹ̀la wọ́n wá sọ wípé bọ́ọ̀lù sọ́mọ́ ó lọ́gbàwọ̀ ni wàláì rọ́ nípa kì í dáwọ̀ lára pé gbìyànjú jẹ́ pé tó ń jọ̀gẹ̀dẹ̀ ní tó ń pa kùjẹ́ ní máa jẹ. kí n wà lẹ́yìn lè gbàwọ̀ bẹ́ẹ̀ dẹ̀gẹ̀dẹ̀ kò ní lọ́nù bẹ̀ tí wọ́n bá kódò ìní ẹ̀ máa rí mu. kò sí sẹ́ẹ̀kọ́ ọ̀kan lára rẹ̀ tí ó nìyí la yọ ọmọ wí ara rẹ̀ tẹ́jú ara ètò lọ kí mo bọ́ pọ̀ ẹ̀. bẹ́ẹ̀ dẹ̀gẹ̀dẹ̀ kà kó bẹ́ẹ̀ ojú ò ní tì í. àwọn èèyàn wá bẹ́ńtù ẹ̀yìn náà ṣe pé ẹ̀gbọ́n ẹ̀dá ni ẹ́ níbẹ̀ lọ́mọ yàrá bàbá ẹ̀ kò síbi tẹ́ ẹ ti gbà wọ́n. kò ní ṣe mú. irú wọn bẹ́ẹ̀ lómi ojú. mo mo tún ti bẹ́ẹ̀. bẹ́ẹ̀ fàdákà yóò gbé yìí. nínú olùdí adámà àwọn ẹ̀dá mi náà bẹ̀ tí ọ̀jọ̀ ló ẹ̀dá yìí èèyàn tó ní wo bẹ̀ èèyàn ti ní ó ní rù ẹ̀mẹ̀ wà lẹ́ẹ̀dá tó léwu náà ẹjọ́ ń ké mẹ́ tó sùké. wọ́n mú un káàdùkù bí àgbẹ̀ bí mo ṣe fi sínú ojú ọ̀nà. àwọn èèyàn kan bẹ nígbà wo ló ṣe àmọ̀ kò sí tí wọ́n bá ti tó bá yanu kọ́nà kọ́ máa kú lọ kò sí ní ọ̀sìn yanu tí ò ti jẹ́ wàláhì bó ṣe gáàrì ṣe kó náà lọ yà ní ẹtù kó sẹ́nu yọ ọ̀ràn yẹn lọ ìbẹ́ nù àná. ẹnìkan ti sọ̀rọ̀ màálù kan fún mi báyìí màálù. mo bọ́ sí èsè ni máa jẹ́ pé. máa jẹ ìgbọ̀nsẹ̀ ìgbọ̀nsẹ̀ màálù ti ń bẹ́ẹ̀ bí oúnjẹ yọ jẹ yọ jẹ yọ jẹ yọ jẹ jẹ mọ́ ẹni tó ti màálù gẹ́gẹ́ ó difficult kẹsọ̀ pé mú kó bìtí gbé pẹ̀pẹ̀ wá sílẹ̀ ní ìyá èèpẹ́ nìkan tó wà wọ̀ bẹ̀ òjìnà tó wà ọ̀kẹ́tọ̀ ọ̀kọ́lẹ̀ sọ̀rọ̀ nàìjíríà jìnnà ni o èèpẹ̀lú wọn wọ́n sì wà tóbi ju ọmọ lúwa tẹ́jẹ̀ gbogbo nǹkan tẹ́jẹ̀ yìí lọ. jẹ́mọ̀ sọ́lọ̀ eléyìí ni ó ní kó o ṣe nǹkan tọ́mọ wá pé ẹ́ tí n bá ti rí ní ó sì bẹ̀rẹ̀ sọ́dọ̀ ilé ìwọ́n tó fi ń fọ̀ kó tó ìwọ́ wà gbọ́dọ̀ bẹ́ẹ̀ ẹ́ ọ̀sẹ̀ sọ̀rọ̀ ibi wọn fẹ́ gẹ́ ló ṣe é o. níbi olójó kọ́ọ̀tù. ṣé bí gbogbo alájọ rédíò olórí méjì. níjọ́ wọn bí ọ̀nà dáadáa ti rí báwo ìwọ́n ṣe àyè àyẹ̀ nù. ó sì fẹ́rẹ̀ gbogbo tí sẹ́nu ìdá ìrì àtẹ̀ntẹ́ àtẹ̀ntẹ́ àwọn èèyàn ẹgbẹ́ tí sọ ẹgbẹ́ tí kọ́ ni ẹ bàbá ká àti ìgbà tí sọ ọ̀dà jama irú rẹ̀ wò láti fi ọ̀rọ̀ ọ̀rọ̀ sí wà tó lọ ọ̀rọ̀ tó yàtọ̀ sí iwin èdè máa ń bẹ́ẹ̀ ní mọ́tò kókì ọwọ́ àti òkọ́ ó kò sì dáwà tó dé wa náà lọ. dandan. Èsù pẹ̀lú èyí, ọ̀hún ló wà á. Nàá ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá wa ń jọ àìmọye tó ti tíráàbù dé pé èyí tí wọ́n tẹ̀lé ti jẹ́ lọ, oúnjẹ jẹ́ bá tó kiri. àwọn méjì ti fojú rí nínú àbábá wa ìdí àpẹ́ igi kẹfẹ́fẹ́ jọrùn àwọn tí wọ́n tó sọ̀rọ̀ lẹ́yìn sọ fún wa òní ń pè ní ìdíbi ìdí igi àpẹ́ gangan àwọn ìròlé mọ̀ wà á jẹ yánmẹ́ ṣé ẹ sì mọ̀ pé ń jọ̀ọ́ ní nǹkan tó fà tí ó fi lọ́pọ̀lọpọ̀ nǹkan ṣe láti súnmọ́ àwọn àjẹ̀nú wípé ìsìláàmù èkí ìtọ́jú àwọn àjẹ̀nú náà fáwọn èèyàn wọ́n sì fẹ́ mú àwọn èèyàn wọ́n wá ń rọ̀ fún wọn kí títí ẹ̀ fi ń kó sí ẹ lọ. ó yọ yóò ọ̀rọ̀ yóò clear. àwọn bàbá wa gá máa máa fẹ́ máa lọ mú ọ lọ́rẹ̀ kí ló fi ilẹ̀ ògbò wọ́n lọ lóògbó wọ́n lọ lórí ahoro yọ tó bá ní pé kí ni ò chéjì fún ibi ọ̀sẹ̀ kan lọ́bẹ̀ gbé yóò tún chéjì yóò bá ṣàṣàrò lọ́bẹ̀ títítítí tó bá fi wá gbé nǹkan kan lọ wọ́n bá gbẹ̀kọ́ obè kò sí lórí ọfà àdóṣù ó rí wípé wọ́n lépo obẹ̀ wọ́n fọ́ kẹ̀kọ́ wọ́n ọjà dùn hmm. yóò tún padà gẹ́gẹ́ wà yóò tún fi ogun nǹkan bẹ́ẹ̀ ó sì pé kò ní ọtún ńlá yóò wà sí gbóyà sọ̀rọ̀ ńdọ́kan ìwọ ọ̀rọ̀ jẹ́jẹ́ mi tó ńlá kó. wọ́n lọ ńlá lẹ́kọ̀ọ́. olùmọ́ tètè dáhùn àjẹ́gbé ìṣẹ́jú yẹn bá ṣe o ṣé kí n sọ̀dí tí ó tẹ̀ rí bẹ́ẹ̀ ọlọ́run ní ànàbí sùlẹ̀ mẹ́yìn kò sí ìrànṣẹ́ tí ìfọwọ́n ìtẹ̀lú yẹ sí ẹ̀bà ń kọ́lé ẹ̀sìn kan kọ́sàsọ̀ awa láti rọ àwọn ìjẹ̀lú fún kódà ìbẹ̀ nù wọn pé ìyàgò sínú làwọn ẹ̀ tí ó wọlú omi lọ wọn lọ bá lulu mú gẹ́gẹ́ wa wọ́n yá pẹ̀lú ní àmì ìdùnnà rẹ̀ wọ́n tún ṣe nǹkan bí ìtùkú kan lọ ṣùgbọ́n wá wò tó lọ fi parí ayé àwọn ọlọ́dún tí wọ́n bá ṣe tí Suleiman bára wọn tán àwọn alátún máa ń sọ àwàdìjà náà tá àmọ́ ẹ lọ́wọ́ ọlẹ̀ kò sí àkàyè fún wọn tó lè ba nǹkan jẹ padà fẹ̀ǹtọ́ lọ rọ̀ wọ̀ fún bó wà ní wọ́tọ̀ ọ̀rọ̀ ọba fún rẹ̀. gbogbo oníṣẹ́ kọ́ pẹ̀lú ìgbà máa ti ṣe máa ti ṣe ń gbé o kéèké pé ti ní àdàlú ti fi àgbẹ̀rún aburú sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítorí pé wọ́n ti ọmọ ẹ̀mọ́lẹ̀ bí ọ́ tẹ̀sí fún òsì mà. ìtọ́jẹ́ ẹ̀lú ní ìlàbẹ́ sí ìfẹ́ eléyìí nǹkan tọ̀ ní tiẹ̀ ó wọ́n mọ̀ pé inú ọbẹ̀ ẹ̀rọ ń tọ̀ sí. wọ́n ẹ̀ fún ìrẹ́ tí ó ní wéè sí ẹ̀dá pé kò rí àìrí ẹ̀dá lọ́rọ́ yóò máa bọ́ ọ lò bí ẹ̀fẹ́ ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ọmọ ilé ayé rẹ̀ ọmọ ilé ayé rẹ̀ bí ṣe fi ẹ̀ ṣé ń dáhùn àwọn sọ fún àyè ẹni yóò mọ pé kí a lè bó ṣe rí nu ẹni parí ọba kọ́ sínú náà fọmọkùnrin ó tẹ̀gbẹ́ lọ ọ̀ka wọn lóko lóko làwọn ajá bá bẹ̀rẹ̀ ibi tó kí á lè lè má ti ń ṣe sáà ọgbọ́n ìjàgbé tí ọ̀mẹ́tọ́ gbalú dáhùn wà wá àgbà. kọ́sìmù ló ń wọn ọgbọ́ ìgbà tí yé di eré eré sọ́tà ọ̀tọ̀ọ̀tọ̀ àtajà àti ohun ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn lédè ẹni tí wọ́n ń sọ yìí báwọn ọmọ máa ń pè lálàjẹ kan kọ́ sí nbẹ mẹ́lẹ̀ ní nbẹ láyé báyìí sí ìgbà tí wọ́n gbọ́ dàrọ̀ yìí o. ní wọn sọ kẹfẹ wọn tí ó bí àná ìsìn ààrẹ kan bẹ kò sí ìgbà tí wọ́n bàtí pẹ̀lú ọ̀pọ̀ ààrẹ inú gbóni ọtí máa ń kó kí esi pé wọ́n fara yígbó gbogbo ẹni tá a rẹ̀ ń kiri pátá kọ́dà tó jáwúsá tó jẹ́ ibo ẹni wí àlágbàáyé tó ń tọ̀ wọ́n bàmọ́ sọ yọ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú pé afẹ́fẹ́ kẹtọ́ fẹ̀ wá so yẹ irú òun kúrú náà wọ́n sì bù wọn kò sí ìrìwò bọ̀rọ̀ kí lè nìmọ̀ fà jẹ́mọ́ ṣe bẹ́ẹ̀ ń tá nàìjíríà ìlọ̀rọ̀ tá a ní pẹ̀lú wọn jẹ́mọ́ ebó bèè ní ẹjọ́ ń du ọkùnrin ní òye tọ́lọ̀ ọ̀dà kẹ́míkà síkìrì o sẹ́pẹ̀rẹ̀ fi dùlá àdìrú tí ò rí àyè náà ó ní tó pọ̀ mọ́ tó dàtẹ́ ní ńlá ló fi jáde pé tí wọ́n bá ń pariwo pé ẹ má ní nẹ́tíwọ́kì ẹ ẹ̀ tún gbọ́dọ̀ má ní nẹ́tíwọ́kì má ní tẹ́sù ni ó ní tọ́nà wà láì nẹ́tíwọ́kì mìíràn ní tìmí ṣùgbọ́n nẹ́tíwọ́kì ìlà àríyọ nẹ́tíwọ́kì nẹ́tíwọ́kì tọ́nà kí ṣe ìgbọ́n mi kọ́ bẹ́ẹ̀ dára wa ọlọ́run ni làwọn ọmọ ìlàtún mi bá ìyàrá ìwọ̀n lọ́pàá ẹwu ẹwu ọlọ́tọ̀lọ́ ṣe fún wa gbogbo wa pátá ní màláíkà mẹ́rin iṣẹ́ méjì yàtọ̀ sí kejì ìkànnìlọ́wọ́ ọ̀tún ìkànnìlọ́wọ́ sí eléyìí kọ́sẹ̀ rẹ̀ eléyìí kọ́sẹ̀ bí àwa tó wá ní méjì ní ẹ̀sìn àgbọ̀ gbọ̀dọ̀ rẹ̀ ní ìkan wájú ìkan lẹ́yìn nǹkan kèésì ilé wọn kó lọ́dún èèyàn àti ọba ti ń sẹlọ̀ iṣẹ́ kí làwọn ń ṣe yàtọ̀dún náà wù mí bẹ́ẹ̀ yàtọ̀dún náà wù bẹ́ẹ̀ yàtọ̀ àwọn ọmọ sọ wà níwájú àwọn ọmọ sọ àlẹ́yìn tá a bá tó tó wò ní lọ. ṣé wá ní gbogbo báwọn bá ṣe wà pẹ̀lú wa yìí èyí tá a bá ń ṣe tọ́lọ ń fẹ́ ká máa ṣe tá a bá ti ń ṣe yóò máa mú wọn mẹ́lẹ̀ sọ́dọ̀ wa òní ọ̀dà gẹ́gẹ́ bíi lọ́fíńdà olóòtú tuntun dídà tí ẹ̀fẹ̀ máa gbọ́ tá a bá ti wá tí gbogbo àwọn àjẹnú ogbóúnjẹ kalẹ̀ àwọn ọmọ òwò báyìí táyà bá ti yẹ ní ọ̀họ́ kò lè wá bí oúnjẹ sẹ́yìn kalẹ̀ ọ̀páàkì ọkọ̀ kalẹ̀ tá a ní o tètè lọ́ọ̀rẹ́ yọ bírèkì kó tú bírèkì ọkọ̀ rẹ lẹ̀ àwọn ọmọ ọ̀sẹ̀ tí èèyàn bá ti wá ń ṣe ogun tọ́lọ̀ ọ̀bọ̀ ọ̀fẹ́ yóò máa wá jẹ tí ọmọ ilé àwọn sá torí òórò burúkú ni ọmọ jẹ fún wa tí bàtà ń tẹ́yìn àjẹnú oṣù máa yà ènìyàn fi máa rí nǹkan ti pé ah, ah, kí wàá ní àfa yẹn lónà kí ní ìlẹ̀ ni mi rẹ gbùgbùjù ló kọ ilé sọ ó kọ àdúgbò tiẹ̀ gbùgbùjù rẹ kọ sẹ́ẹ̀ kí ló lè lè padà. eré tó ń bá padà dá. ojú orí kúkú ń kiri bí tí ibi ẹlẹ́lẹ́ kì í sọ́jú ìṣẹ̀lẹ̀ fún mi lẹ́yìn ìfẹ́. Ah, jẹ́bẹ̀ẹ́ jẹ́ adúlé o. Ah, jẹ́bẹ̀ẹ́ jẹ́ adúlé o ọlọ́run àdánwò tí ó mú mi pa nǹkan ní ìmọ̀ ah, ah, dákò sọ mi mẹ́wọ̀ dákò sọ mi mẹ́wọ̀ ah, dákò sọ mi mẹ́wọ̀ àtìyàwó mi àtàmà mi àti ẹbí mi àti gbogbo ẹni lápapọ̀ ọlọ́run sọ mi lápapọ̀ wà láìjọ́ lè ti kú yẹ. tí wọ́n bá yá náà lẹ́gbàá àjàdùn náà lẹ́gbàá òótọ́ ni o. mọ̀pẹ̀ rọrùn wọn èsì ìfi nǹkan méjì yìí máa àlìjẹ náà ibi tí wà tó àkìrí àlìjẹ náà fún ẹni sìn kí n tí ń fi máa ma tí wà jẹ náà jẹ́ ọmọ ẹ̀kú lẹ́bàá kọ́ wá náà kọ́ bẹ́ẹ̀ nọ. ní ah. ìmọ̀ tó tó fúyẹ́ tó ọ. wọ́n gbọ́dọ̀ pé kẹ̀kẹ́ kan mọ́ àfi tí alákàbá wọ̀ wò nù òtọ̀fẹ́ fi máa fi léèkì ẹ̀ tí wọ́n tẹ́nu ọ̀nà rẹ̀ èèpẹ̀ jẹ́ fi máa máa àjẹ̀nà tí wọ́n bá ti mọ́tán kèé ga jù báyìí lọ gbogbo ìjọba wọ̀wọ́ ọ̀fẹ́ pẹ̀lú ìkéé pẹ̀wù nígbà tí nǹkan ọ̀bọ̀ wá ga jù báyìí lọ tó ẹ̀kọ́ òmùsù ẹnu òní wọ́n wà fún lẹ́gbà ọmọ akáàkiri ọmọ akáàkiri wọn adára ló yàrá pẹ̀lẹ́ ẹ̀rọ ti lọ́kùn nínú wọ́n ti lò yàrá eléyìí lọ́wọ́ àná wọ́n lè kú ònú àjímọ̀bí àdúgbò ọkọ̀ eléyìí wọ́n lè lẹ́gbẹ̀ẹ́ ọgbọ̀n lẹ̀ eléyìí lọ́wọ́ náà kú ònú lọ́wọ́ eré yóò ti tẹ̀lé ọ yóò wá tó kó láti ọjà. lóhùn rẹ ti nà ó wọn yóò jù báyìí lọ òun máa rí gbà mí òun máa rí gbà mí ìsànú òun o. sídára rẹ̀ wà lẹ́sàn-án pé òun yóò òsàn bójú owó aláṣà kọ́ra kó wọ́n fẹ́ wọkọ̀ ọkọ̀ gbòòrò tó kún ẹjú wà dáàrọ̀. ọ̀sẹ̀ wọ surprise àwọn èèyàn sọ oríṣiríṣi. jọba ẹ méjì ààrẹ ni o gbogbo ẹni tá a bá ti ń para nínú ẹ méjì nà sí o. olóhùn lọ lẹ́sírẹ́sì ń kojú kálá ìtàkùn níbi ọkọ̀ ti kọjá. èyí sáwọ̀dà nǹkan àbá àbí sẹ́fẹ̀ wàlúwà nǹkan táwọn èèyàn o. ẹ kọ́ gbọ́dọ̀ ṣe àìmọye ẹ sì parẹ́ o. jọba ìmọ̀ ọ̀nà ìfẹ́ lókun. tá a bá rẹ̀yìn tí yóò lórí yọ̀ọ́yà yàrá bẹ́ẹ̀ yà lẹ́nu ó ti wà lórí lórí báyìí kò ní ìrìn ẹ̀dá ọlọ́run sì ní ẹ tí wọ́n máa tẹ̀mí ẹ lọ wà lákà náà bàbá ńlẹ̀ Yorùbá ń jọ wọ́n ní gbogbo ẹranko lọ bá lákà pé alákà bóòlù sí ìsayé ẹ̀ báyìí ó ní kílẹ̀ rí náà tó ní orí ni kí tó lórí bàbá wáyé làkà ìdí ìdí ìdí wọ́n ní alákàwá doríkodò wípé ṣé ìfẹ́ ìpínlẹ̀ lẹ́bí tó báyìí wọ́n ní ìfẹ́ ìrẹ́lẹ̀ àwọn ní orí orí kí ló tó lórí alákàwá ní lóṣù ẹ̀sìn bọ́rọ̀ kí lẹ́bẹ̀ẹ́ sọ ní àà àà ṣe bàbá rẹ̀ lẹ́jọ́ àwọn náà báyìí báyìí wọ́n ní ọ̀rọ̀ tó ní múlò àkẹ́ ìlọ́wọ́ ẹ̀fẹ́ sọ ní àà wọ́n ní kí wàá ní tọ́fẹ́ dáná ó ní ewu eh, ní olóòlù nínú ìlú wọn náà lórí ó ní ààrẹ kí wá máa ṣe ogbó yìí ṣe ẹgbẹ́ dípò ṣe wọn lára ewu ní sàwà sórí fọ́ orí ẹgbẹ́ lórí lórí fọ́ alákẹ̀lẹ̀ lọ́sọ̀ bẹ́ẹ̀ lọ́sọ̀ bẹ́ẹ̀ o tó lọ ń bọ́ wá pé àwọn kìíní ní gúmọ́mù tó rí bí ìwà náà wà láàárẹ̀ àtòrí bẹ́ẹ̀ kọlọ́rọ̀ àrínú tó lọ ń dá ìbẹ̀nú àwọn náà ọlọ́run wa ní tí ẹ̀yin lè bá ń tò bá wọn ajẹ́pẹ́ tọ́lọ̀ sọ ní pé tẹ́nìkan bá ti ẹ̀sẹ̀ máa ga pátó pèrè léèyàn ẹn tí tó ń mébì rẹ náà tó rí bó ti rí náà wà èyí tó lè tẹ̀ka bẹ́ẹ̀ èyí tó tó rọ́ọ̀nù ní bẹ́ẹ̀ jẹ̀mọ́ ẹ lọ rèé sọrú gíláṣíìsì ọ̀rọ̀ tí ẹ lè bò bí kẹ́ẹ̀sì ní ìsìn téèyàn wà wà nínú ìsàlẹ̀ kànga tóbi sì bẹ lókè rẹ̀ tí ó mọ̀ wá rántí ẹ ọlọ́run kì í fi ojú ọ̀ nílẹ̀ ìsàlẹ̀ òrùn ni ọ wà gbogbo tí bẹ́ẹ̀ lókè ni ọ máa rí lẹ́ẹ̀kan náà téèyàn bá ń wọ mí lọ sí máa lajú wọ́n ó sì lájẹ́ yóò wù sí lọ́tù lọ́tù àwọn èèyàn mi ń bẹ sọ̀rọ̀ báyìí hí tí a bá ń sàládà kò ní ràn kò sí ẹ̀rẹ́ sára o tọba tọba tọba ó tẹ́ra níbẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ béèrè iná bàbá bí máa ń sọ nílẹ̀ Yorùbá wípé àsọ̀ta ìlà ata irin ìdílé tí ẹni bá sọ̀rọ̀ pé abúlé fẹ́ tọba ti ṣẹ́kì àwọn ẹ̀rọ báyìí kò sí tó lè wá ara ẹ̀ ní táìmù kò sí mọ́ ara ojú ẹ̀sìn yóò sì máa dàpátà wọ́n wà ní erin àsùnta ìtọ́ ìdí pé kò ní nígbó. irú gbówó náà ló ti dé tó ti bọ̀ tó fi ní fúla. náà ọ̀dà kí tí ṣáàrì òfin ní ká àwọn ẹranko yìí ṣe bí àwọn nǹkan tó dé ìdí ara wọn ẹni wọn ò fi kọ́pọ̀ sí ala àwọn òyìnbó wọn wá ń gbọ́ àdàbí yìí ju ní àti yìí lọ kọ̀ wá gbọ́ yé àwọn ò lè ṣe sùúrù déyè èso yìí àgbàgbà pàkìlìbà tiẹ̀ jẹ́ àwọn sì lè ṣe sùúrù déyè èso yìí àwọn international lè lè tẹ́tẹ́ tọ́jú àwọn ọgbà tó nítumọ̀ ní ìsìn tó yẹ pé tíkẹ́ẹ̀tì pẹ̀fẹ́ wọlé ní Yúróòpù ní Amẹ́ríkà ni tí wọ́n bá tẹ́tọ́ wọ nàìjíríà ìní ọmọ tó bí five million naira ẹ̀yìn tatẹ́tẹ́ o bẹ́ẹ̀ bá ti wọ́n wọlé lójú ẹ̀sẹ̀ báyìí nínú gíláàsì báyìí lẹ́ẹ̀tì rí ejò ààyè irú rẹ̀ tó bá wùlẹ̀ ẹ̀nà ọtí wọ́n kàn mọ́ ní ọtí ní tí wọ́n èèmọ̀ wọ́n là lórí ẹ̀ báyìí oorun tí yóò lò fún gẹ wọ́n sì fi kankan wọ̀ wọ́n bá sálẹ̀ báyìí sínú kọ́ ó ti níbi tí ó ti máa jáde ẹnu ẹ̀rọ oorun ẹ̀yọ́ kọ̀ọ̀kan balẹ̀ sínú kọ́ wọ́n tẹ̀sẹ̀ wàá darọ́ wáìnì tí wọ́n ò fi nkankan ní ìlú wọ́n á dà yìí ó tẹ́ kọ̀kọ́ gbọ́n táyì kátẹ́tẹ́ o. sanu ẹ béèrè náà sábà fi ẹ̀yà o tí àmì nǹka àmọ́ tó tó bá débi ẹlẹ́yẹ o ẹ béèrè yà jókòó ìyẹn wọ́n kọ́kọ́ máa gbélé lọ. kùsàkùn fi fi ara ẹ̀ lẹ̀ èmi àti ọ̀wá lè dé sùúrù láti wà jẹ̀ náà wọ́n ti lè dé sùúrù láti sọ́dọ̀ mọ̀ sí alábàtò kí láàyè gba ti ọpọlọ rẹ̀ kú táyé lò fún ti a kí àwọn àwọn àwọn àwọn àwọn ọgbọ̀n àgbẹ̀. yẹ wẹ́kọ̀m. ẹ àtútù pasibẹ̀ yọba yọ ṣebí ṣe ilé ọkọ tó fi jẹ ìpè tẹyìn àwọn ti parí iṣẹ́ ìtawà gbọ́ ti torí ti àrùn iṣẹ́ tí wọ́n parí ni ẹ wà gbọ́ gbọ́ lórí ìyàwó ẹ̀ látẹ̀tẹ̀ ẹ mọ̀ pé ó yẹ dà àárín tó dà lórí ìtìyìn ẹ̀rọ ní gbogbo létẹ̀ rẹ̀ ó fi màmá àti ìyá bàbá ẹ̀ kó fi tatẹ́tẹ́ kó sọ́kọlọ́mọ́ wọ́n gba ọpọlọ ẹ̀ kó sùúrù yẹn ti fi balò àwọn òsì wa lè má jẹmáà tí wọ́n bá ti kankan burú sí kankan gbẹ tá a wò burú tàtà so ṣe ti bá dùn ó ṣe ti dábà. ẹyà fi rárá yóò ṣe dábà. ó ṣe é kò fún ègbò. jẹmáà tó ń ti bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn ní ìdí ẹ̀ wọ́n máa ń jà ara màlẹ̀ wọ́n ń jà òtò rà ní ní torí ìfọ̀nù bí àdámà wọ́n gbọ́n tí wọ́n á ní ẹ̀ àtàwọn wọ́n wá mọ̀ bí ẹ ṣe ń mánéjì ẹ̀ kò sì àwọn kí bá ní jàrá wa. Nàám ọlọ́run wá ń bọ̀ wọn kẹ́ ìpòwé fún wa ká má bàa sọ yín má ní mọ́sálásí nìkan àtàwọn náà o. اللهم ثبت أقدامنا اللهم أدعو اللهم أدعو اللهم أدعو ولا تكون صوري مو أدعو mú adúró méjì kẹsẹ̀ wọ tàfí méjì àkúrò lójú àmà ìyọnú rẹ̀ jẹmọ́ àwọ̀ àtẹgbẹ́ bí o àwọ̀ àdájọ́ àti wà máàkì àtẹ̀ndáǹtì o àwa àwa náà máa ìmánì wa tẹ́ẹ̀tẹ́ abáre tí ó sọ́rọ̀ ìgbàlù sọ́sà lọ ah, ọmọdékára fún sọ́sà ah, bẹ́ẹ̀ ṣe bínú náà yẹn pọ̀ gan díẹ̀ sọ́sù ah, ẹgbẹ́ tó kọ́bẹ̀ tẹ́ bá ní sọ́rọ̀ láti yọ́lẹ̀ bí bínú máa wọ́n nítorí lọ́dọ̀ tẹ́yìn náà tí ọba ṣe ẹ̀rì kọ̀ọ̀kan lọ́wọ́ àfà àfà ó lè gbọ́rọ̀ lọ́wọ́ sọ́sù bẹ́ẹ̀ ni ṣe gómìnì gbà ni àwọn aráyè dìde afẹ́ dé gan léwe a fẹ́ parí ìdájọ́ ìsìláàpù ìsìláàpù a fẹ́ parí ìdájọ́ yìí kí ló fà á táwọn fà fi pé méjì pa pé sáà ṣe kílónì àbáṣe ṣe kílónì kí ló wá fà á tí kúkúmù àjẹni tí wọn bá kílónì tó fi wá lójú mẹ́ta kí sì ni mọ́júmọ́rù sí kí wọ́n jókòó lórí ẹ̀ gbogbo ìgbìmọ̀ àgbààgbààgbà fà lágbàáyé pé kílónì kí la fẹ́ sọ lérò rẹ̀ kí ni tí wọn padà sọ kẹ́yìn kí ló sì bí ìdájọ́ nígbàgbẹ́ ìgan ni kókó tá a fẹ́ sọ ṣùgbọ́n tá a bá àìsí tí ìgbọ̀n sí di kúrò ní mẹ́ta náà jíìn jẹ́ wí kí ni gbòǹgbò bí ẹ ti mú kínní bí àwọn ènìyàn rahman àfọ̀ yékéyéké kọlíyà tẹ́sẹ́ẹ̀lì bí ṣe ń tí wádìí sọ̀rọ̀ pé sẹ́ẹ̀lì ló sì ń kéré jù ló sì bẹ̀rẹ̀ àbẹ̀rún ti rí nǹkan mi sẹ́ẹ̀lì náà ó náà lágbàdá tiẹ̀ náà tágbàdá náà tún ní nǹkan tó tún tàkà wá náà rẹ̀ ká tóbi fọlọ́ ọlọ́run kọjá bá ti ń bá rí o wàláhi máa kọ́dà lọ́wọ́ àkọ́ wá ní ọlọ́run èrò wà ní ìbámu ọlọ́run júwe wa pẹ̀lú àwọn kẹ́yìn láti fi wá láti ìdí wa rinlẹ̀ láti fọkàn wa balẹ̀ wípé mọ̀ ń gbọ́ tó ju làákẹ́yìn lọ́nu bùkátà yìí tẹ́ẹ̀lì orí rẹ̀ mo sọ̀rọ̀ kábàlì rẹ̀ lórí lókọ̀ ẹ̀ ní bóyá ní àbílá náà mọ̀ mọ́ńtàn kẹ̀kú dì sí yìí o lójú náà ó sì wà fóògùn bọ̀mí lọ́wọ́ wàláhì lẹ́dí láìra ìlà wa kò mú oṣù yẹn jẹ bíbúṣù àbúṣù kejì ẹ lọ́wọ́ àtọ̀rọ̀ wọlé ní kọ́dọ̀ òjì wájú. pásítọ̀ yìí àti kíra wọn olùmọ̀kò ní babaláwo sí ìwádìí babaláwo ebi tó ń ṣe láti láyé. ó kéré ta. ọlọ́run kì fààyè bí àbúrò àti bá lè yí ẹ̀kọ́ wọn ìgbà máa ṣe lè sahih ọ̀kan náà bàbá wa kápẹ́lẹ́ ìtàwé ìlú kéwù kápẹ́ òṣèwọlé àti okùn bí ìdàbí òṣèwọlé òṣèwọlé okùn bí ìdàbí ọ̀kan náà bàbá wa ó ti wọlé ọ̀kan náà bàbá wa. wọ́n bẹ̀rẹ̀ ibi tí o èkó bàbá yìí ní ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ bíríkìlà ní epo gẹ́gẹ́ ẹ̀ ti ń ṣiṣẹ́ yìí bíríkìlì nìṣẹ́ wọn bíríkìlì yàrá wọn wọ́n sà mánéjì wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ọ̀jọ́ra wọn náà orí bẹ́ẹ̀ onẹ́sà ń káwọn àdàmàdì kí wọ́n kàn mọ́ra wọn náà kan bá pè wọ́n wípé ṣé wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ àwọn wèrè àwọn dálejò ló ń kankan ìgbàgbà kí ni ọ̀wọ́n ọkọ̀ à ó níbẹ̀rẹ̀ tí máa kọ̀ ọ́ báyìí báyìí báyìí báyìí ni ṣùgbọ́n kò ṣeéṣe àti kẹ́ bá lè mú àlìjànà lọ́rẹ̀ so àwọn ẹni wọ́n máa help àwọn ni bí àwọn auxiliary nurse tí ẹ jẹ́ ní bàbá ságbà wọ́n sáláwọ̀ ọ̀rẹ́ yẹn náà wà àlìjànà ìmọ̀ wa wọ́n wá wọ́n máa ránṣẹ́ òun náà jẹ́ ṣùgbọ́n bàbá yìí lè débi pé lẹ́ẹ̀dà gan bàbá lè débi pé bí tí mo sọ yìí tí bàbá bá gbọ̀n kẹyẹ ló ẹ̀sìn wà lẹ́ẹ̀lì tí ń jẹ lọ kódà kẹ ẹ padà sọ pé ilé ti fi séèkì lánàá àyè dáràn ní rọmọgọ́n bá dé bàbá níṣẹ́ yìí kí mo lóde bàbá níṣẹ́ yìí kí mo lóde barakallahu fikum ó sáà di ọ̀sán rọmọgọ́n nìkan bá dé ní ọ̀rẹ́ wọn tó jáde jẹ́ Ah, ewu la tó ọ̀sán mi yẹn kí àwọn wà lé ibi ní pa àwọn ọmọ ha ah, ebi kí ni ẹni lé tó lè jẹ ah, ìyá wọn jẹ wọn ilé àtijọ́ náà sa àrídárí nǹkan sọ àá ó ní òun lòun ti ẹ̀sọ́ tó bẹ̀rẹ̀ wà lé àgbọn ní kùn ní àjẹun sọ pé àjẹun ní kùn ní bàbá ní kùn ọ̀dà òjòkò ilé ilé rẹ̀ ilé gbọ́ ọ̀dọ̀ ọ̀rà wa lọ́ba ní kùn ntagba àti wá fi jẹbọ abẹ́wé lọ́wọ́ agbẹ́tí ń jẹ bẹ́ẹ̀ nù lé rẹ̀ rìn nù lé gbọdọ̀ ti lágbègbè ìyàwó rẹ̀ kejì lágbègbè lé kọ́dọ̀ gẹ́gẹ́ bí òfìsí rẹ̀ lókun ah, ah, jẹ́rí ẹ̀ ẹ̀ àsọ̀mọ́ta kejì lájọ́kò wọ́n bá lọ sílẹ̀ fún yàrá ìyàwó wọ́n ní wà láì ní tójú ìwé náà ti rá ọ̀sábà àgbẹ̀ ọba yọ parapa bàbí lílọ ọba ní káwọn kọ́kọ́ jẹ ẹbí wọn bọ́ mi bá wẹ̀lẹ̀ wọn ní tọ́ ọba ti jẹ́ èmi náà jẹ́ o wọn náà ní sọ wẹ́ màá bọ́ ọjọ́ gbà fẹ́ pé bọ́ọ̀lù fẹ́ nù sọ padà wà ní tìǹbù ah. ó ní tìǹbù mọ́ sọ ṣé mo sọ fún ọ pé bí ló lé mi wọ ọ̀dọ̀ rẹ. wà láàyè bàbá ìbẹ̀lá mo fi ọlọ́sẹ̀ mi ẹ̀rúra ilé bàbá yìí sí lè mi tọ́lọ̀ ń kọ́ fún mi kò torí ìtẹ̀síwò ẹ̀ lówó. ẹ parí bàbá nǹkan ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀. wọ́n jọ ń dàgẹ̀ níta wọn yọ̀ wá ń ń lọ pẹ́ bàbá ní dúró ní síbọ̀ bàbá mùsùlùmí ni mí ọ̀lẹ́lẹ̀ ọ̀mọ́ ọmọ ọ̀dà sọ́ọ̀lù fún ọ̀gbáwẹ̀ fọ́lá bí mọ̀ ẹ̀rọ ìwò lọ́gbà ọ̀bù fún ọ̀gbáwẹ̀ dùn ṣé tí n bá jàgbé yìí tí mo fẹ́ di ọ́ nìyí tí n bá jàgbé yìí ṣé mo láwẹ̀ padà ọlọ́ọ̀jẹ́ ni o bàbá ni olórí burúkú jẹ́ pé àjẹ̀dú wà lẹ́yìn náà ló kọ́ yìí. abúlé eléyìí sábà kó ìgbàdúgbò tí bá tún lọ lè fi káàtì àbọ̀ gbogbo tọ́jú ọmọ ètò ìjẹ́ ìjọsìn bí àbá ti fọ́ gbogbo ẹ̀mọ́lẹ́nu àtàgbò gbogbo pàápàá o wà lẹ́yìn ìjọba ti lè lọ bàbá ilé àjẹ ló lọ. wọ́n sì ń bọ̀ díẹ̀ díẹ̀ lọ ìjọ wo fún lọ́dọ̀ bí ọlọ́dún ìyá rẹ̀ náà bọ̀ torí pé yọ̀ọ́ sọ̀rọ̀ pé á ah, o sì bá mi gbàgbé ọ̀rẹ́ rẹ̀ èlò lórí ìlú kọ̀kọ̀ sọ ibi yọ̀ọ́ lọ jí wa. ibi tí ń tàn lọ ju ìtajà orí lọ tọ́mọ̀ ẹ̀jọ́ sí ẹni tá a bá ń tọrọ lọ́rẹ̀ tí ò sí ìfún àkóóre tó ní o èyí tó ti fún ọ̀ràn tó ní o torí déyìí ò ní láyé wọn àbí lọ́rùn ẹni tí ọ̀pọ̀ létí èkú òlàyé bẹ́ẹ̀ kọ́ ní ìṣirò tẹ́ntọ́kọ́ ní òṣèlú wájú ọlọ́run ó bí ọ́ o ṣe bó ti sáwó lórùn níbo ti rí mo béèrè ẹ̀ndí ọ̀kan ọ̀tí ikú làyé ìṣirò tí ẹ̀yẹ́ tó ṣe tọ́kọ́kọ́ fún malatu alúna yàwó malilé anìmìnirí ọlọ́mọ adó tẹ́kùn sàmúwà adó adó láhàwẹ̀ wà láàbù ìlànà Thank you. 对，然后就是右边的